love. Gracias. bisimilahi rahmani rahim allahumma salli wa sallim ala ashirafil murisalin sayyidina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahabihi wa sallama tasliman kathira amin a tún fi orúkọ allah subhanahu wa ta'ala tó ṣe bí ejulọ kí ẹ̀yin olùgbọ́ wa gbogbo yìí pé ẹ kú ojúmọ́ o a kú dédé àsìkò yà á kú ojúmọ́ allah á jẹ́ ká ṣe púpọ̀ insha allah mo tún wá ń kí yín kàbọ̀ sórí ètò tí a pè ní alifiki fidin eléyìí tí ó máa ń dé sí etí gbọ̀yìn ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dèdè àsìkò yìí lórí ìkànnì tí a wà yìí bákan náà nínú ilé agbára lóòrọ̀ tòní mo sì ń bẹ pẹ̀lú àṣẹ Dr. Sharofdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ Ọ̀làdùnní Bello òun ni olùkọ́ mo kí yín kàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kó tó di pé ẹ máa pè wọlé ẹ jẹ́ kí n ṣíde báyìí ṣé ní àwùjọ wa lónìí báyìí tí èèyàn bá fẹ́ sin nǹkan ọ̀sìn ó ní tí ọlọ́run ọba sọ ó ní tí òfin ẹ̀sìn Islam sọ nípa ẹ̀ bákan náà tí èèyàn bá tún wá jẹ́ ẹni tó ń gan mọ́tò tó ń wa mọ́tò àbí tó ń gan nǹkan alùpùpù lójú pópó ó lè máa lọ lójijì ní ọkàn rí tí bí ewúrẹ́ kan àbí bí àgùntàn kan tí ọkàn jámọ́ náà má lẹ́nu gbà lòun náà bá yóò ti kọlù torí pé òjijì ni tó bá kọlù tán bí àwọn tó wá wà nílé ọ̀kan bóyá àwọn náà léwúrẹ́ àbí kan jẹ́ ọ̀rẹ́ ẹni tó léwúrẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè wọ́n sọ pé olórí ibú lọ lọ́kàn kò tẹ́ bírèkì ni ẹ ò bó ṣe gbẹ́ran wa àgbákú ni ńlọgbà kò ní lọ yọ̀ọ̀sán wẹ̀ nínú òfin ẹ̀sìn Islam téèyàn bá fẹ́ ṣe nǹkan ọ̀sìn ìkíni òfin ẹ̀sìn islam sọ àti pé ẹni tó gbé ewúrẹ́ ń sọ̀n ló jẹ̀bi ni àbáwọn ti ń sin ewúrẹ́ ló jẹ̀bi. bisimilah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatuh. òfin náà bá wa. ó dá lórí pé ẹni tó bá fẹ́ máa sin nǹkan ó lè máa sin nǹkan ṣùgbọ́n ní tí bá ti ń sin nǹkan ọ̀sìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kọ́ lámòjútó nítorí pé nǹkan ẹlẹ́mìí tó bá jẹ́ pé lèèyàn bá ń sìn ọ̀ràn yẹn ló jẹ́ lórí èèyàn kí èèyàn jẹ́ni tí kò ní fún jẹjá fara lọ́dọ̀ nǹkan ọ̀sìn yìí kò ní fomi kò ní fi wọn nítorí pé tí nǹkan ọ̀sìn yẹn tó bá bá bẹ́ẹ̀ tó bá fi lè lọ kú kò sí tàbí ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run èèyàn bọ̀ sábẹ́ pé èèyàn lèèyàn ṣekú pa ẹ má ṣekú pa ọlọ́run ọba ò ní ìwò pé ẹranko lásán ni nípa ẹranko lásán lásán kù ìyá ti ṣe fẹ́ jẹ́ nìyà ìyá lè jìyàn nítorí ẹranko pé bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam sọ pé obìnrin kan yóò wọná nítorí olóńgbò tó ní tó dè mọ́lẹ̀ tí ò fún lóúnjẹ kò sì túlẹ̀ kó jẹ́ ọ lọ wá nǹkan jẹ kódà kó sì koríko olóńgbò bẹ́ẹ̀ olóńgbò yìí wá bá bẹ́ẹ̀ kú ọlọ́run bó ti torí rẹ̀ fi sínú iná tó bá dijọ́ gbẹ̀ndà kíyámà ẹni tó bá fẹ́ sin ara islam kò tako iṣẹ́ tó dáa ni kódà àwọn anábì ọlọ́run pátá pọ̀rọ̀ǹgò wọn kí àti ọlọ́run bá kó máa bá gbogbo wọn gbogbo wọn pátá náà ni wọ́n ṣiṣẹ́ àǹdarán pàápàá dídá àgùntàn ṣùgbọ́n ẹni tí ó bá dẹran àbẹ́ni tí ó bá sinran ẹ kó lè mójútó ẹran rẹ̀ èwo lèmi ni mo lẹ́ràn gbogbo aráàlú ní bá mi bọ̀ èwo lèmi ni mo lẹ́ràn ẹran tó ṣe gbogbo olóńlé ní òtí lọ́ọ́ máa tẹnu bóúnjẹ wọn èwo lèmi mo lẹ́ràn ṣùgbọ́n tó ara yín ẹ̀ ní máa ìbò ló ń wọ̀sùn ìbò ló ń jẹ sí kò sí tó burú èèyàn lẹ́ràn èèyàn máa tú ẹran alẹ́ kọ́ máa jẹ ká lópin ìgbà tó bá jẹ́ pé inú koríko ni ó ti yóò máa tilẹ̀ nìkan bọ́ọ̀lì ẹlòmíì yóò máa kẹnu bóúnjẹ gbogbo oúnjẹ tó bá ti rí nítòsí débi pé ẹran bẹ gan tó ṣe pé a máa kẹnu bọ ìrẹsì tí wọ́n ń sè lórí iná bó ti ṣe gbóná tó ń tẹnu rẹ̀ ó bò dànù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn náà ló sì gbóúnjẹ kalẹ̀ fún àwọn fẹ́ẹ́ sè tó ṣe pé ewúrẹ́ tẹ̀yìn sìn àgùntàn tẹ̀yìn sìn ọkẹnu bọnú ẹ̀ fún ní èpè àwa tó ṣe pé láwùjọ wa ẹnu etí àwọn èèyàn láti ṣépè fẹ́yìn ẹgbẹ́ wọn ó lẹ́nu ti ṣe wá fẹ́ tì wọ́n láti ṣépè fẹ́ranko torí pé tó bá ṣépè fún yàn ó náà sọ pé òun ọ̀gbẹ́nu tó ń faláró òun ṣẹ́ tó ń padà àmì ẹranko tó ṣe pé tó bá ṣépè fún kò tí ká ti dán ló so ẹ rí i pé ìpè burúkú ni wọ́n máa ṣẹ́ so lábẹ́ òfin ọlọ́run kọ̀tọ́kọ̀tọ̀ náà ká máa sin ẹranko ká máa wá tú wọn lẹ̀ kó a jẹ́ pé àwọn gba ojú títì ta ni wọ́n dọ̀dà sí títì fún. sẹ́yìn tẹ́ ẹ̀ máa gun mọ́tò alálùpùpù oníkẹ̀kẹ́ fẹ̀jẹ̀ wa ni àbáwọn ewúrẹ́ àti àwọn àgùtàn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àdúgbò míì tọ́jọ́ bá ti kẹnu bọ́ kó báyìí àwọn ewúrẹ́ àtàgùtàn gbàjọba títì ni ẹ̀ ní rọ́nà gbàmọ́ torí ẹ̀ tí èèyàn bá wá gba ewúrẹ́ léwúrẹ́ àgùtàn alágùtàn kò sí tàbí ṣùgbọ́n ẹni tó léwúrẹ́ ó ṣàṣìṣe nípa tútúlẹ̀ tó túlẹ̀ tó ní kó máa jẹ ká títí lórí títì ṣùgbọ́n ẹni tó gbà tó fi kú lọ́pa òfin ọlọ́run sọ pé tó bá pa nǹkan ní nǹkan wọ́n sanwó rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé tó bá déwájú adájọ́ ti ṣẹ̀ríyà ó lè jẹ́ pé gbogbo owó rẹ̀ kọ́ lọ́sàn-án nítorí àṣìṣe tẹni tó ní náà nípa tútú tó túlẹ̀ pé kó máa jẹ́ síbikíbi tó bá wù wọ́n yọ ìntàṣìṣe tiẹ̀ náà bá kó nínú owó rẹ̀ ìyókù ìwọ́tọ̀ gbà lọ́sàn-án. alhamdulillah jazakumullahu khairan jaza oh nine oh five one six four five four three eight ní nọ́mbà tí ẹ máa pè wọlé fi máa béèrè ìbéèrè kan sí kejì tí ọba ń tawọ́ tasẹ̀ lọ́kàn yẹn oh nine oh fifty one sixty four fifty four thirty eight àwọn èèyàn láti ọ̀nà jíjìn réré wọ́n ń ṣe àròyé nípa wípé àwọn náà fẹ́ máa pè wọlé sórí ètò yìí máa béèrè béèrè gẹ́gẹ́ bá a ti ṣe rí ẹni tó pè láti Auchi ìpínlẹ̀ Edo ní ọ̀sẹ̀ tó rí kọjá lọ yìí iṣẹ́ alábìkọ́tìlá láìpẹ́ láì jìnnà á wá nǹkan ṣe sí i ẹ̀ lọ́hùn. salaamaleykum. wa salaam wa rahmatulah. àpò aláàjì máa. naam. wọn ò jà sọ̀pọ̀ rẹ̀. àmín. mo wa o ẹ pẹ́ ń di o. ami ẹ ṣé kí ni bẹ́ẹ̀ ni. yàtọ̀ ló sọ̀rọ̀ la tó sọ ẹ dàpọ̀ ẹ béèrè ìbéèrè kan lọ́wọ́ bàbá ni pé kéèyàn ò fẹ́ ṣe nǹkan fún yàn ṣùgbọ́n kẹ́nìkan máa dínà mọ́ yàn kí ẹ má ṣe fún un. wo lọ́lọ́run lè san ẹni tí ń hùwà bẹ́ẹ̀. ẹni tí wọ́n ń tọrọ rẹ̀ adájú bò irú wọn lọ́lọ́wọ́n bá ló ròyìn nínú alukur'an pẹ̀lú manáàrin lil khair olùdínà ni láti ṣe rere fọmọlá kejì ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ nítorí dájú náà ni pé èèyàn bí ni anabi muhammad sallallahu alayhi wa sallam ani la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ẹnìkan ni yóò ní jẹ́ni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọlà kejì rẹ̀ ìròyìn tí ń fẹ́ fórí ara rẹ̀. o oh nine oh five one six four five four three eight hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ ní ìbéèrè yìí. orúkọ mi ni ọmọọba lukun olóko làdó pèrè Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yìí. àná ọlọ́run lè wá bá wọn. mẹ́ta ni ìbéèrè mi. àkọ́kọ́. lágbọ́dọ̀ ìbéèrè tẹ̀sí mo ti fẹ́ béèrè tẹ̀ bá ní ọgbà oko hmm. tó gbin ewébẹ̀ hmm. tó sì fi ọgbà yẹn dáadáa tẹ́ran bá ń já hmm. irú ìgbésẹ̀ wo lèyàn lè gbé látàrí irú àwọn ẹran tí ń já ọgbà tí wọ́n ń bọ ọgbà yẹn jẹ́ èyí ni lórí ọ̀rọ̀ ọ̀run kíkí a ṣàkíyèsí pé bá a ti mọ̀ pé a ní àwọn orígun ọ̀run tá a máa ṣe wú sókè láti wá kí àwọn kan jẹ́jẹ́ kí àwọn obìnrin tó a ti gbà pé ohun wọn òun ni wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè pọ̀ púpọ̀ náà àwọn obìnrin gbogbo ohun wọn pátá wọn máa darí yálà wọn dá kínú ilé ni o ọ̀nà wa ni islam gbà pé kí obìnrin ó gbà kírun bákan náà bí hmm. èèyàn bá ti kí júmọ̀ nbì kan tó tún wá wọ ìlú mi bóyá látàrí pé ẹni tó wá wá wá wọ àwọn mọ́ṣáláṣí ọ̀kàn fẹ́ dájú kò ṣé ó lóore ọ̀fẹ́ àti bá tó kíjà mọ́ mi bí ó ti lè ṣe nínú àwọn ìrun kíyèsí ìrun júmọ̀ jẹ́rìí ń délé ọlọ́sẹ̀ yìí lọ́wọ́ lórí. alhamdulilayi ẹnikẹ́ni tó bá ní ọgbà eléyìí tó ti pọ̀ kó sínú rẹ̀ táwọn ẹranko tó wá ń jẹ wọnú rẹ̀ wọ́n sì ń bá ba nǹkan kó rẹ̀ jẹ́ nítorí dájú náà ni pé àbá jẹ́ pé afọgbà yìí ká àbá àfọgbà yìí ká ẹni tó da ẹran wọnú oko olóko òun náà ni ọ dàn fún Islam faramọ́ kẹ́ni tí ń gbin ko kó fara ní nǹkan ọ̀sìn nítorí ìkéba àti ìṣe tiẹ̀ gẹ́gẹ́ bí Islam ò ti ṣe gbà kẹ́ni tí ń sin nǹkan ọ̀sìn náà ọ̀dẹ̀ ẹran tiẹ̀ náà wọnú oko olóko torí kìí bá ti sòun ló lóko yẹn islam ò fara mọ́yàn jẹ látọ̀dọ̀ ẹnikẹ́ni nínú hadith al-qudsi ọlọ́run lè dá wa ní ya ibadi inni haramtu dhulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tadalamu ẹ̀yin mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe mímọ̀ ṣàbòsí léèwọ̀ náà láàrin tìyín náà ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín torí ẹ ẹni tí máa ń sinra ó gbọ́dọ̀ sinra ní gbèrígbèrí ibi tí àwọn èèyàn bá ti ń dáko ọ̀rọ̀ pé koríko iná làwọn ẹran máa jẹ bó lẹ́ ń fẹ́ ká wá koríko sí wọn náà ti rò dáadáa kó kúnná kó tó di pọ̀ ọ̀ya ọ̀ya iṣẹ́ à ń daran láàyò nínú pé ọ̀rọ̀ alẹ̀ gbin koríko sí koríko ti wà láyé nìsín lóríṣiríṣi eléyìí tó ṣe pé nínú ilẹ̀ ẹyọ̀kan tó bá rà ìgbà náà ló ti máa ṣe àwọn nǹkan ọ̀sìn rẹ ò bùkátà kọ́ máa lọ máa bọ̀ so ó wàá lè ṣe léyìí ní tó dájú ni pé ẹnikẹ́ni bá da ẹran rẹ̀ wọ́nú lónìí tó bá balẹ̀ rẹ̀ jẹ́ ọ̀ràn àyàn ni kọ́ dáhùn fún lábẹ́ òfin ọlọ́run ọbẹ̀ o kọ́ wá tọkọ̀tọ̀nà fẹ́yìn tẹ́ ń dako náà ti torí pé àgùntàn ni ni wọ́n dà wọ́n wọnú ọkọ yín kẹ wá lọ fi májèlé sára àwọn ewéko yín wípé màálù tó bá ti jẹ o àgùntàn tó bá ti jẹ kó kú dànù kìí sorí bíbẹ́ òun lòògùn orí fífọ́ bí ó bá da màálù àbọ̀ bá daran wọnú oko yín tó bá bàjẹ́ ó yẹ àwọn àgbésẹ̀ tó bá yẹ àwọn ẹni tó jẹ́ pé àwọn ọba yín gba ẹ̀tọ́ yín tẹ́ fi gbẹ̀tọ́ yín pérépéré ní òbúkátà ká yọ nǹkan jà síra wa àfi ká máa léra wa ká ká máa wá ti gbẹ̀mí ara wa rárárárárá kò bùkátà rẹ̀ ṣé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. wọ́n á ní tí yìnbá ti ṣe sọ̀láàtù jùmọ̀á tó tún wá wọnú mọ́ṣáláṣí mi tọ́jú rìn àjò tó tún wá délùú mi ọba kí wọ́n ń ṣe jùmọ̀ àyẹn lọ́wọ́ bó ló ṣe lè rọrùn bẹ́ẹ̀ báwa ti ṣe jùmọ̀ àlẹ́ yìí lápèjúwe ẹ̀ tí ì gbéra ẹ̀ wá ń lọ ẹ̀ wá dé irú ìbàdàn ẹtùn bá yí pé wọn ń ṣe júmọ àlọwọ bó ló ṣe lè rọrùn bẹ́ẹ̀ ọ̀gá tó dé ìbàdàn níbi tọ́nà dáadé yìí látò gbọmọ sọmbí àbùkátà nǹkan tó lé ní wákàtí kan so àwa ti wá ṣe sọ látò júmọ alágo méjì àtúwọn adébàdàn lágo mẹ́ta mẹ́ta àbọ̀ mẹ́rin àbá pé àwọn tó ń ṣe júmọ àkólé rọrùn àfi tó bá kí wọn fẹsìn rárẹ ẹ sì mọ pé àwọn ẹlòmíín wà láwọn mọ́ṣáláṣí mi tó ń fẹsìn rárẹ bẹ́ẹ̀ wọn á máa ṣe kótóbà kótóbà arọ títí tago mẹ́ta àbó fi lò kótóbà arọ ago mẹ́rin ó fi fẹ́ lò tọ́mà tí wọ́n ń sọ fún lè má mú mi tá ń pàkíyèsí rẹ̀ agídí burúkú àti fẹ́nu bí wọ́n sọ pé báwọn ṣe máa ṣe tàwọn nù ẹ̀ sì bí lè bàbá rẹ̀ lẹ́sìn ti jáde wàlà hàwùlà wàlà quwwata illa billah tẹ́ẹ̀ máa ti ṣe júmọ̀ kan ti parí àyè ṣe júmọ̀ aláṣetúnṣe wọ́n yàtọ̀ sáwọn sọ̀làwátì yòókù tànàbí sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá wọn mọ́ṣáláṣí tẹ́ ẹ bá pé wọ́n ń ṣe sọ̀láàtì yẹn ẹ darapọ̀ mọ́ wọn ṣe kọ́dà kó fẹ́ kó ṣe pé ẹ ti ṣerú rẹ̀ ṣáájú tẹ́lẹ̀. àwọn obìnrin ní àwọn àyè tá a ti máa ń ka kí nínú àwọn sọ̀làwátì wa àwọn náà lè ka kí ó sókè àmọ́ kọjá pé tí wọ́n ti fẹ́ ka kí wọn àwọn nìkan ni wọ́n dá wà ń bẹ̀ àbí àwọn àtẹnitọ́lọ́wọ́n ọba wa tó ṣe léèwọ̀ fún pípé kí wọ́n jẹ́ ìyàwó fúnru rẹ̀ àbí kó jẹ́ pé àwọn àtọkọ wọn nìkan ni wọ́n wà ń bẹ̀ wọ́n lè ka kí wọn sókè ń bẹ̀ àmọ́ ibi tó bá pé kì í ṣe bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ọkùnrin ọlọ́kùnrin ló wà ń bẹ̀ tó bá sì ń ka kí yẹn sókè wọ́n lè gbọ́ wọn so wọ́n kà á lòdì wọn tẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn fi gbọ́ wọn kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ kódà níbi tó ṣe pé ọkọ rẹ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbẹ́ni tọ́lọ́ ń ṣe léèwọ̀ fúnru rẹ̀ láti fẹ́ru obìnrin bẹ́ẹ̀ gbígbónsókè tó obìnrin ọ̀gbọ́dọ̀ jù bá náà lọ yóò gbóhùnsókè lọ́nà tó ṣe pé èèyàn kan ṣoṣo tí ń bẹ nítòsí ọdọ rẹ yóò fi gbóhùn rẹ ẹnì kẹta ànídìíkọ́ gbóhùn rẹ̀ eléyìí ni gbígbóhùnsókè gbígbóhùnsókè tó obìnrin nínú nínú ìbéèrè yẹn sọ pé àti mọ̀ pé ìhòhò obìnrin kò rí bẹ́ẹ̀ wa kì í ṣe hòhò àmọ́ obìnrin ara obìnrin nínú òfin bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ wípé obìnrin gbogbo rẹ̀ ní ìhòòhò ṣùgbọ́n ohun rẹ̀ kì í ṣe ìhòòhò nítorí wọn bá kàn sọ fáwọn ìyàwó ànábì sallallahu alaihi wa sallam tó tún jáṣẹ fún gbogbo obìnrin àgbáńlá yìí ó náà ní pé fala takhda'na bil qawli fayatma'a alladhi fi qalbihi marad ẹ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yọọ máa lẹun yín lọ́nà tó ṣe pé tẹni táwọn ń bẹ lọ́kàn rẹ̀ bá gbọ́rú yín tẹ̀ ń lẹ̀ bẹ́ẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní sojú kòkòrò àti ríbi kan dé lára yín tó fi rí bàjẹ́ sí. so ọlọ́run ọba sọ pé kóbìnrin ọmọ sọ̀rọ̀ kò sì sọ pé ìhòòhò ló wọn bẹ́ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam kò pé wọn ní ìhòòhò ṣùgbọ́n tó fi ṣẹ̀rí àsọ ni pé ohùn wọn ó lè dá fìtínà lẹ̀ torí àwọn ṣe ni kí wọ́n má lẹ̀hùn ta ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ọ̀rọ̀ ni àmọ́ ta ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ à ó lè dá wàhálà lẹ̀ ẹlẹ́yìí jẹ́ bó ti ṣe jẹ́. Ah, fún àǹfààní àwọn tí wọ́n ń gbọ́ wa lórí ìkànnì ẹlòkára bí ajere ah, ẹ láǹfààní láti máa pè wọlé àbí láti máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero eight three two nine three eight nine six o oh eight o oh eight three two nine three eight nine six hello ẹ eh, ó ti já o oh eight oh eight three two nine three eight nine six. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ yín. sọ́ọ́dí kìíní ní láti ìdọ̀wà. kí ni ìbéèrè yín. ìbéèrè tèmi náà ṣe ẹ dákun ọ̀rẹ́ báyìí mo fẹ́ jẹ́ kí a bá fà yín pa àdìsí táwọn èèyàn sọ pé lọ́ní pé tí ọmọ bá ń kírun hmm. tó jẹ́ ọ̀ràn yẹn hmm. wọ́n wá ní pé tóbi rẹ̀ bá kú bí hmm. kò járun. ẹ̀yin ìbéèrè mi ẹ dákun. àti bọ́ yín. alhamdulilayi wọ́n ní àdéhùn kan wà pé tó sọ pé tọ́mọ bá ń ṣe sọ̀lá tóbi rẹ̀ bá pè kọjá ẹ̀ ká àdéhùn náà gbọ́sẹ̀ tẹ́ ẹ bá kà náà la fi ṣàlàyé rẹ̀ àmọ́ pàdé ti kàn án bẹ torí bẹ́ẹ̀ kò sí. hello. salaamu aleykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí ó kọ yín. òṣèlú ló ń sọ̀rọ̀ láti òkè Edo State. láti. a òkè Edo State. ní ìpínlẹ̀ Edo bákan náà ẹ káàbọ̀ sórí ètò kí ni ìbéèrè yín sà ẹ jọ ìbéèrè mi pín sí ọ̀nà mẹ́ta àti àbọ̀ mhm. ìbéèrè mi àkọ́kọ́ ni pé ẹ jọ ó dá lórí ọtí ọmọbìnrin tàbí ọmọkùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ tán tó wà ní láti ṣòye tó tó fẹ́ ṣe fírídọ́ọ̀mù mm. táwọn òbí rẹ̀ wà ní pé kó lọ sí òkú kan lọ ṣọwọ́ ajé mm. ẹ jọ tí ọmọbìnrin bẹ́ẹ̀ àbí ọmọkùnrin bẹ́ẹ̀ bá dẹ́kun tó ń ta àgbo tó wà ní ìsìn àwọn àgbo ọlọ́tí tó ń ta ẹ jọ owó tó bá pàdé tó ó wà sọ fún ó ní pé owó aráàmù ni asọ́gun owó aráàmù ni owó tó bá rí ń bẹ́ ọ sọ pé òun máa ṣàdúrà sí ọ̀nà ó ló lè gbà tó yẹn máa di owó àlàní ìbéèrè ní àkọ́kọ́ nìyẹn lẹ́nọ́dà rẹ̀ mo fẹ́ kí ẹ bá gba àwọn obìnrin àwọn obìnrin wa níyànjú wọ́n yé máa fi àwọn ọmọ yẹn lọ séèkù láti máa lọ kiri ọjà bí àgbo tó hmm. dà tó máa ń ọ̀pọ̀lọpọ̀ wọn ti ṣàṣìṣe láti bẹ̀ tí wọ́n fi gbá wọn tí wọ́n fi ń ṣèrà mí bẹ́ẹ̀ lẹ́nọ́bà two ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì ni pé ènìyàn tó ń yẹn nọ́fìlà lọ́wọ́ hmm bí wọn yẹn lẹ́gbẹ́ àlọ́ àdẹ̀mọ̀ fún màmú tó ń sìn ìhùn wà yẹn tá a bá fi lè pẹ́ ẹnìyẹn wà lórí ìrùkù tó bá fi lè kótó náà parí kákàkiri tó ń kí lọ́wọ́ yẹn màmú yẹn ti máa gbé òun tó ti máa parí kákàkẹta hmm. àbí tọ́gbà ẹlẹ́kẹrin tẹ́ ẹnìyẹn lè fi nọ́fìlà yẹn sílẹ̀ kó lọ jọ ìmáàmù lẹ́nu nígbà tí màmú ti wọlé láti fẹ́ gbé òun dúró yẹn ìbéèrè ní ẹlẹ́kejì nìyẹn bẹ́ẹ̀ ìbéèrè ní ẹlẹ́kẹta dá lórí òkú nísìnyí hmm ẹ jọ ní bí èèyàn bá ní bí olùmọ̀kẹ́ bá wà ní bí ọ̀yọ́ stage nísìnyí olùmọ̀yẹ́ wà fún hmm. àwọn eh, olólùfẹ́ rẹ̀ lẹ́dọ̀ stage ǹjẹ́ wọ́n dẹ̀ ti sọ pé wàá gbé mẹ́rin náà máa kírun sí olùmọ̀yẹ́ la ní ọ̀yọ́ stage hmm. ǹjẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ tó wà ní ẹdẹ́ stage náà ìṣọ́ lè kírun ránṣẹ́ sí òkú yẹn pé tó torí ìfẹ́ tí wọ́n ní sí ẹ̀hẹ́n ìdí láàbù yìí ìdí tó parí ìbéèrè mi ni pé ẹ jọ irú tó ní òkú lè wà tí wọ́n lè gbé òkú wọnú mọ́ṣáláṣí láti kí ìrìn síra wọn tó lọ́ọ̀ sí ṣé tó gbèbá rọ̀ tó tó gbèyàn lágbára ni àdúgbà òní àrùn yẹn dàgbà bá ṣàlàyé dáadáa kó yé wa ẹ ṣe sà. ẹ ṣe o. salaamaleykum abdulai. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò tọ́kọ̀tọ̀ náà fún mùsùlùmí láti jẹ́ pé ń tọ́tí kódà gbogbo ń tọ́ bá ní í ṣe pẹ̀lú ọtí ìwà ló jẹ́ fún mùsùlùmí láti jẹ́ kó náà kópa níbẹ̀ ambọ̀sibọ̀sì pé èèyàn wà á kọsẹ̀ èèyàn wà á lọ ṣiṣẹ́ à ń tàgbò eléyìí tá a máa fọtí ṣe ló kọ pé èèyàn fẹ́ fi pawó téèyàn ò fi ṣe freedom téèyàn ò fi rarin iṣẹ́ téèyàn ò fi máa bá ṣe rẹ̀ lọ wọ́n á pàkíyèsí rẹ̀ ipe owó ọtí haram ni nítorí pé àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ẹni inna Allaha idha harrama shay'an. harrama thamana dájúdájú Allah tó bá fi lè ṣe nǹkan kan owó yòówù àbá na náà èèwọ̀ ni ó jẹ ọwọ́ ara ẹni pàkíyèsí rẹ lọ sídìí òdodo yìí ọwọ́ akájídé harí pẹ̀lú ìfẹ́nu fi ra nǹkan àti gan ọmọ arú fi di halal àdúrà wo wá lè tí ó fi dówó halal kò lè dówó halal láéláé torí pé olúwa ẹlẹ́dàá wa tó bá ṣe nǹkan kan léèwọ̀ ẹni ó lè sọ́dẹ̀ tó sì àyàfọ́ ọlọ́run náà fúnra ara rẹ̀ èèwọ̀ tó bá fowó tí tó bá fi yọ zakat ọlọ́run bò ní gbà torí inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba mímá ni Allah yìí sì gbà nǹkan kan ẹrú rẹ̀ àyàfi tó bá má ẹ wá ní àwọn obìnrin ká pàkíyèsí wọn wọ́n máa ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn lọ sí àwọn àlù ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí àti lọ́ọ́ ṣiṣẹ́ nítorí àti lọ́ọ́ tilé owó jọ tí wọ́n fi free bóyá èyí tó kọ́ṣẹ́ fashion design àbí èyí tó jẹ́ pé ọkọ́ṣẹ́ knitting àbí èyí tó tiẹ̀ kọ́ṣẹ́ oríṣìí mi náà ipò owó freedom kó lè bá a kó jọ àwọn afẹ́ kó owó freedom jọ gbọ̀nà tó lọ́wọ́ bá ṣe léèwọ̀ ohun tó dájú náà ni pé tó bá pọ̀ náà tí ọlọ́run bá ṣe léwọ̀ lágbàrówó tá a fi dòmìnira lẹ́nu iṣẹ́ wa báwo la ṣe fẹ́ ṣe iṣẹ́ yẹn gan-an láti yege ṣebí a ti mà wípé ìgbà tí ìpìlẹ̀ nǹkan ọba ti dáa gbogbo nǹkan bá máa lè lórí náà nǹkan kò ní jẹ́ nǹkan tó dáa. a wa ká máa wá owó tó dáa ká jìnnà sówó tó lọ́wọ́n bá ṣe léwọ̀ nítorí pé àkọọ́lẹ̀ ti síwájú lórí pé kọ́dà kó ṣe é pé ìgbìyànjú ó ṣe wàhálà ó tún ṣe wàhálà láti kówó jọ gbọ̀nà tí ò dáa ò ní ní ju tọ́lọ̀ ń sọ pé lọ. wọ́n kàn ń ṣera rẹ lásán ló ń dara rẹ láàmú ọba àforí lagi ò lè ní ju tọ́lọ̀ wọn bá kọ pé ò ní lọ. kí á ní kí ló fẹ́ mú wa mú ọ lọ máa wá lọ́nà tí yóò mú ọ wọ náà jahannama ní rọrùn. léyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́. wọ́n ti bẹ̀rẹ̀ tó sì gbà wá lórí páǹsì náfìlà lọ́wọ́ tá báwo láti ṣèṣe pẹ̀lú náfìlà wa òfin ṣẹ̀rí àdá lórí pé náfìlà tẹ́ fẹ́ ṣeun kápẹ́ráka méjì ni ìmáàmù sì ti wọlé wọ́n ti ṣe ìkọ́mà hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ni idha uqimatis salah fala salata illa al-maktuba ní ìgbà tó bá ti ṣe ìkọ́mà kò sí àyè fún wa láti ṣe sọ̀lá tó mímọ́ àfi ìtọ́jú ọ̀ràn yẹn tí lè máàmù ṣeun so islam náà sì tún sọ ọlọ́run ọba ẹlẹ́dàá sọ pé wala tubtilu a'malakum ẹ má bàrà yín sẹ́jẹ́ ẹ má bàrà yín sẹ́jẹ́ kò sì sáàyè fún sọ láti mí ìjọ etí lè má mú un ṣe lọ torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àṣọ pé wàá tètè wàá fi yára sí sọ láti rẹ̀ nígbà tó ti pórí rákà ẹlẹ́ẹ̀kejì lọ wà wàá tètè parí rẹ̀ wọ́n wá lọ darapọ̀ mọ́ lè má mú kódà kó wàá lọ darapọ̀ má lè máàmù bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà ẹni tó wá fẹ́ já sọ láti rẹ̀ báwọn bóòlù àti máa já ẹ̀rí pẹ́ lómi orí ìdúró lọ́wọ́ àti ó ti máa sálámà sálámà bá o má dé ṣe pé sọ̀látùl jánásà ló ń ṣe ẹni tó fẹ́ já sọ̀láàtì rẹ̀ tí ò tí ì bá débi ipò ti parí rẹ̀ tí ó fi sálámà ọkàn kó ń bẹ̀ ni tó bá ti kó ń bẹ̀ wà lọ darapọ̀ mọ́ jàmáà tó fẹ́ darapọ̀ mọ́ lọ́ba sì ti tán eléyìí ń jẹ́ bó ti so àwọn ẹlòmíì tí wọ́n á nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń bẹ káàkiri láwọn ìpínlẹ̀ yòókù wọ́n á gbọ́ pé aago báyìí pàtó ni wọ́n ṣe sọ̀látùl jánásà sí lára táwọn táwọn wá wà láwọn àyè yòókù tí èé ṣe ìlú tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára látàrí pé àwọn nífẹ̀ẹ́ rẹ̀ táwọn náà lè ṣe sọ̀látùl jánásà yẹn ránṣẹ́ sí lára bọ́ fẹ́ kó ṣe pé àwọn ò sí nípínlẹ̀ ibi tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára àti pàtó ní ààyè ibi tí wọ́n ti fẹ́ ṣe sọ̀látùl jánásà sí lára kọ̀tọ́kọ̀tọ̀nà lábẹ́ òfin ṣẹ̀ríyà lópin ìgbà tó bá ṣe pẹ́ni tó kú yẹn mùsùlùmí ni àárín àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ló sì kú sí àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ wọ́n ṣe sọ̀látùl jànáza sí lára àbùkátà káwọ́ tó ṣe sọ̀látùl gáìbù sí lára mọ́ àbùkátà ká ṣe sọ̀látùl gáìbù sí lára mọ́ ṣùgbọ́n tó bá dá lójú pé ibi tó kú sí Eh, kìí ṣe ọwọ́ àwọn mùsùlùmí ló kú sí wọn àti sọlátùl jànáza sí lára tán fi lọ gbé e sí láti ibikíbi tá a bá wà láyé á ṣe sọlátùl jànáza sí lára tá a bá wá fẹ́ ṣe sọlátùl gáíbù sẹ́ni tá a mọ̀ pé wọ́n ṣe sọlátùl jànáza sí lára kó tó di pé wọ́n gbé e sí alikibula alákọ̀ọ́jú sí tá a fi ṣe pẹ̀lú àníyàn kó là ń ṣe sọlátùl jànáza sí lára kìí ṣe ìhà abitilu wọ́n ní kí ló lè ṣẹlẹ̀ tá a fi lè gbókùú ọnu mọ́ṣáláṣí kasi ṣe sọ̀látùl jánásà sí lára kò bùkátà kí nǹkan kan ṣẹlẹ̀ kò bùkátà kí nǹkan kan ṣẹlẹ̀ ṣùgbọ́n ìtọ́pọ̀ jù nínú sí anabi muhammed sallallahu alayhi wa sallam òun náà ni pé kì í ṣe sọ̀látùl jánásà sókù lára nu mọ́ṣáláṣí òde ẹni tí máa ṣe sọ̀látùl jánásà sókù so eléyìí túmọ̀ sí pé òde òde gbansasa ńlọ yẹ ká ti máa ṣe sọ̀látùl jánásà sókù àmọ́ tá a bá bùkátà pé ká ṣe sí lára nu mọ́ṣáláṣí kò sí ní tó burú ń bẹ̀ kò sí bùkátà sábàbí kankan. bí a ṣe ń bá ètò lọ a ti rí àwọn èèyàn tí wọ́n ti ń pè láti ọ̀nà tó jìn réré ṣùgbọ́n bí pẹ̀yìn ṣe ń wọlé wọ́n ń dá àwọn ìbéèrè mi lọ́wọ́ ni omi ètò ti wọlé ń bí ẹ lọ́wọ́. hello hello kò tí ì jágere náà ẹ jẹ́ ká máa bá ètò bọ̀. 09051645438. nine oh fún wọn ọ̀dà hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah o kọ yín. àbọ̀ àwádìí eh, ni láti ilé rẹ̀ ta lọ́yọ̀. Eh, kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo ní fún àbáwá méjì ni. àkọ́kọ́. alákọ̀ọ́kọ́ ni wípé à ń rí nínú àwọn èèyàn wa ní sẹ́yìn tí wọ́n sọ wípé ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́run fi àwọn hmm. àbí tí wọ́n máa jíṣẹ́ fún wa wípé ọlọ́run sọ pé a sọ báyìí fún ọ kẹ́ni ìdájọ́ rẹ̀ Hmm, ẹlẹ́ẹ̀kejì ọ̀nà wípé ìpè tí àwọn òbí máa fẹ́ fún ọmọ tí hmm. ìpè yẹn tí ó lè lapa lára ọmọ ní ọjọ́ iwájú. sọ hmm. a ti wọ yín o. alhamdulilayi jíjanu táwọn yẹn máa ń janu ìpè ọlọ́run pé àwọn ọlọ́run yọ sáwọn ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́run ní káwọn sọ fáwọn yẹn irọ́ burúkú ni àwọn ọ̀rọ̀ gbóná nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọjá bẹ́ẹ̀ ti ṣe lérò ọlọ́run mà ní kí máa ṣe yàn ní jiyàn bóyá ṣètọ́ni yọ sí ọ <laughs> nítorí pé ṣètọ́ni kò síbi ò sì lè ya àwòrán ara rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n kì í pín tíkẹ́ẹ̀tì oríire níléeṣẹ́ ṣètọ́ni tíkẹ́ẹ̀tì bó ṣe sórí ibú lórí ibú gbóná ìlànà ṣètọ́ni ni wọ́n máa ń pín iléeṣẹ́ rẹ̀ tó wọ́n lè gba gbogbo ọ̀nà láti tàn jẹ wọ́n lè gba gbogbo ọ̀nà láti fi yí ọ ipò náà lọ́lọ́run òun yọ sí ọ ìwọ yìí gan ìwọ lẹ sà nínú ẹ sà ìwọ la fẹ́ rán ìwọ la fẹ́ gbádé fún ìwọ la fẹ́ ránṣẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ burúkú ọlọ́ni wa ma kana li basharin an yukallimahu Allahu illa wahyan aw min wara'i hijab aw yursila rasula fayuhiya bi idnihi ma yasha ọlọ́run ọba ò jẹ́ni tó ṣe pé yọ bá ẹ̀dá ọlọ́run sọ̀rọ̀ ìwọ gẹ́gẹ́ bíi tani wọ́n gbẹ̀ǹdì wọ́n á sọ pé lọ́n bọ́ sọ̀rọ̀ lọ́n yọ sí ọ́ ń bọ́ ń bẹ̀ ń bọ́ ń bẹ̀ ah, àwọn èèyàn fẹ́ràn ọ̀rọ̀ burúkú láyé yìí àmọ́ mo ti jẹ́ pé ṣe mọ̀ pé irọ́ ló máa ń tàbí àkàrà gbóná hmm. òdodo àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ayé kò tọ́ àwọn èèyàn ẹni tó bá ti wá parú rọ́bà tó ń ṣe wìtìwìtì lọ́dọ̀ ṣàlàyé ṣàpèjúwe báwo ló ṣe rí ọjọ́ lọ wá sẹ́kọ́ kó yé tanra rẹ̀ jù. wọ́n ti láwọn ṣéwù lọ yọ sáwọn lójú oorun. gbogbo nǹkan tó bá yọ sí ọ̀rọ̀ burúkú lásán ṣéwù kìnnì kí ni ṣéwù náà jẹ òun gẹ́gẹ́ bíi ta ni. ṣéwù náà sọ pé ànábì ló fi rán so ìbéèrè ẹlẹ́kejì tí wọ́n á ṣe wọ́n ní èpè táwọn òbí tí wọ́n máa ń ṣe fáwọn ọmọ ọ̀ṣọ́ lápá yóò lápá o hmm. ànábì sallallahu alaihi wasallam sọ pé àwọn àdúrà mẹ́ta kan wà yóò ṣẹ náà ni hmm. kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ hmm. alákọ̀ọ́kọ́ lè pè é tóbi bá ṣe fọmọ rẹ so kò pé ládùá ó lè pè tóbi bá ṣe fọmọ rẹ torí ẹ látara ẹ láti wá rí i pé tó bá ṣàdúrà ńkọ́ yóò ṣẹ náà ni torí ẹ àdúrà ni ká máa ṣe fáwọn ọmọ wa ọmọ tó bá ṣe tó dùn wá ọ dáa jù pé ká dákẹ́ ká má sọ̀rọ̀ tá a bá ti lè jẹ́ pàdó aláṣẹ fún gbàànà ká kúkú dákẹ́ torí ọ̀sẹ̀ náà ni kò sí tàbí ṣùgbọ́n ṣùgbọ́n àwọn ṣépèṣépè tí máa ṣépè fọmọ wọn wọ́n á kú palẹ̀ mọ́ wọ́n máa ṣèpalẹ̀ máa ti sunkún níjọ́ táwọn ọlọ́mọ bá rọ́ọ̀mà tiwọn tí wọ́n ń dunnú tí wọ́n ń yọ̀ torí wọn náà ló fi pè bá tiẹ̀ jẹ́. ìbéèrè kan ó wá nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ wọ́n ní tí obìnrin ti bá ń ṣe èyí là lọ́wọ́ ǹjẹ́ ó lè lọ kírun júmọ́ àbẹ́ torí oore tó pọ̀ tó wà nínú ìrun júmọ́ à. rárá o rárá o kọ́ni tó lọ láti fún obìnrin ó náà ní gbogbo sọ láti tó bá ṣe kó ṣe nínú ilé rẹ̀ òfin ọlọ́run wa sọ pé èèwọ̀ ni fóbìnrin tí bá ti ń ṣe nǹkan oṣù láti ṣe sọ̀lá èèwọ̀ bákan náà tí nǹkan oṣù bá tán ọlọ́run ọba òní kọ́ san sọ láti rẹ̀ padà ọlọ́run ṣàmójú kúrò fún ọ lórí ẹ̀ táwọn lọ bá fẹ́ gbé nǹkan oṣù lọ mọ́ṣáláṣí sí. hello hello wàhálà sàlámù rahmatulah orúkọ yín. sàlámù alaykum. wàhálà sàlámù rahmatulah orúkọ yín. hello. ajẹ́pẹ́ yẹn ọ̀gbọ́ wa nu àwa sì ń ketekete ní ibi tí a wà yìí ẹ a wà ní tòsí ń bí ẹ má jẹ́ ká máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí tí a ti pè síta hàn àwọn tó wà lọ́nà jíjìnà rere o ní a fi àyè kalẹ̀ fún ẹ lọ́wọ́. ẹ lọ sọ salaam rahmatulah yín tí ẹ ti ń pè. ẹ ẹ alukaki mi. ibi tí ẹ ti ń orígun àwọn orúkọ mi láti àìsàn. Ah, ọ̀dà ẹ ṣe ah, ọ̀dà bí ojú òpó eléyìí náà tí ọba ṣe bẹ́ẹ̀ tí ọba takú ẹ jẹ́ kí a padà o oh seven o oh double six three seven two five zero nine o oh seven o sixty six thirty seven twenty five zero nine ẹ jẹ́ ká lo ojú òpó eléyìí padà hello. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè o. hello ẹ̀yin náà gbọ́ wáyé kéèké náà ẹ jẹ́ ká wo àwọn àtẹ̀jíṣẹ́ mi eléyìí tí ó wọlé kí a fi tún gbà da ibò míì. hello. báwa ni kò. ayé mo sọ àwọn ọmọ ìṣòro orúkọ yín. kọ́ńtù mi sọ láti airport. kí ni ìbéèrè yín. Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè mi ni pé nípa àwọn tí bá ń kí lọ́dọ̀ àyàn máa ń gbọ́wájú wọn kọjá. Hmm. ta ló lẹ́kẹ̀ẹ́ gan-an sẹ́ni ọgbà ájú ẹ̀ kọjá ni àbẹ tó bá wá dé kọjá bóyá la ti rí dá ẹjí bá ń gbọ́ wá dé yàn kọjá dúró sàlámù alaykum. lábẹ́ òfin ọlọ́run tí èèyàn máa ń ṣe sọ́dá ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ níta sì fi dí gàgà wájú á rí pọ̀ ga dáadáa yóò tóbi ìgbà lọ́yàn tó sì pé ẹni tí ń bọ̀ lópin ìgbà tó bá sì pé ń ríran tí nǹkan kan sójú rẹ̀ yóò rọrùn fún láti rí i pé eléyìí báyìí ó ń ṣe sọ́dá tù lọ́wọ́ èèwọ̀ ló jẹ́ ká gba àárín tí wọ́n fi dí gàgà wájú àtẹni tí máa ń ṣe sọ́lá a gbọ́dọ̀ gba àárín wọn. torí ẹ̀ tábà wá ní àwọ̀ gbàbẹ̀ òun òfin ọlọ́run sọ pé kó dá wa dúró kò gbọ́dọ̀ jẹ́ ká gba àárín rẹ̀ àti tó fi dí gàgà yẹn kò gbọ́dọ̀ jẹ́ ká gbàbẹ̀. àwọn ẹlòmíràn máa sọ pé sọlá ah, tìtọ́jú ọ̀ràn yẹn ni yàtọ̀ sí ìtọ́jẹ́ náfìlà ń bọ̀ ń bẹ̀ àní gbogbo sọlá téèyàn bá ń ṣe tó bá ti fi nǹkan dí gàgà wájú ọ̀gbọ́dọ̀ gba àárín rẹ̀ àti gàgà yẹn tó bá jẹ́ pé kò rántí fi nǹkan tí gàgà wájú rẹ̀ síbẹ̀síbẹ̀ ò tún gbọ́dọ̀ gbá wájú rẹ̀ náà nínú àdìsí anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní kéèyàn dúró ogójì ó pé ju kó gbá wájú ẹni tí ń ṣe sọ̀láàtì lọ ẹni tó gbá wa ó lò wọ́n mà sógójì ìṣẹ́jú ogójì ọjọ́ ogójì oṣù àbógójì ọdún ó ní ogójì ọdún lọ́fẹ̀ẹ́ jọ kọjá pé kò parí sọ̀láàtì rẹ̀ fógójì ọdún ni wọ́n á fi dúró pé ńgbà tó tọ́ba tó parí ni wọ́n tó kọjá ó lóore ju kọ́ gbáwájú ẹ̀ kọjá lọ. tí ó bá wá jẹ́ pé lábẹ́ ìbéèrè ń ṣe tó bá jẹ́ pé ìran jama náà ni wọ́n ń kí lọ́wọ́ tó sì jọra yàn sáfù wájú ó ti kún tẹ̀yìn náà ti kún títí tó fi wá dé bí ọwọ́ yìí tó gbẹ̀yìn lẹ́yìn so ẹni tí ó sì kọjá ó ní láti kọjá náà ni kò sọ gbọ́n tó fẹ́ rí dáṣẹ́ àfikọ́ kọjá tó bá yẹ pé sọ̀látù jàmáà ni wọ́n ń ṣe kẹ́ ẹ gbáwájú sáfù yòówù tó bá wù yín ẹ sáà má ti gbáwájú ìmáàmù. ẹ lọ́hùn ìpè yẹn ó ti ń rọra wọn gbùdùgbùdù báyìí lójú òpó ẹ lọ́hùn ẹ lọ́hùn ẹ ń bẹ lójú òpó ọ̀dà ẹ lọ́hùn ẹ lọ́hùn hello. àmọ̀ wá sí nǹkan lónìí hello. assalamu alaikum. aleykum salaam wa rahmatulah orúkọ yín. aláàrẹ wájú ló ń sọ̀rọ̀ láti Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ẹ dákun kí ni ìdájọ́ kí wọ́n máa pèèyàn ní aláàjì torí ẹlòmíín wà tó bá lọ mẹ́kà tó bá dé tẹ́ ẹ bá ń pè lórúkọ tí wọ́n sọ gangan yóò ń sọ̀rọ̀ pé mo ti lọ mọ́kà ni olè máa fi aláàjì sí ẹ dákun pé ó ní nǹkan kan tó ní í ṣe pẹ̀lú bí wọ́n ṣe máa pè yẹn. kò ní nǹkan kan sí kò ní nǹkan kan ṣe pẹ̀lú bá a ṣe máa pinnu pé mo lọ sí mẹ́kà nítorí pé ẹni tó lọ sí mẹ́kà ó lọ sí ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn islam márààrún ni kì í ṣe pé a lọ wá oríkì kún orúkọ gbogbo ẹni tó bá jẹ́ kó ń lọ sí hajj láti lè bá a rí oríkì fi kún orúkọ ni ó sì àṣedànù nítorí pé anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní man hajja lillah falam yarfuth walam kharaja min dhunubihi kayawmi waladatuhu ummuh ẹnikẹ́ni tó bá ṣe hajj rẹ̀ fún Allah ah nǹkan abéèrè lánàá ṣé wọn náà ṣe hajj rẹ̀ fún Allah ni ẹni tí sọ pé òpè mi lálàájì òpè mi lálàájà ó ti ṣàpèjúwe irú hajj tó ń ṣe ọlọ́mọ ṣe tiwa láṣẹ dànù. ìbéèrè ìgbà tí ń wọlé nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ wọ́n ní ṣé obìnrin olóyún ṣé ó lè lọ ṣe àyẹ̀wò àbí ọkùnrin ni ó wà nínú ikùn òun. èwo ló burú pé bí ṣùgbọ́n ni màá fi tó bá fẹ́ fi tààyàn lọ́rẹ̀ obìnrin ló ná so ọkùnrin ló sì bá ṣe tí wọ́n fi bímọ. wọ́n ní torí káwọn olùbàmọ́ ló aṣọ táwọn ọ̀rà kalẹ̀ bí ọmọ. ọjọ́ ìbí wọ́n ń ta aṣọ tó bọ́kùnrin mu tó sì bóbìnrin mu àníkọ́ náà jẹ́ ọmọ alálùbáríkà. àmín. hello. lẹ́yìn náà ẹ̀ mọ́ yìí tí wọ́n lọ wò ó ta ló dá mi. Hmm. ta ló máa ń téèyàn lè bí àyè máa ń dáńsọ fún ọkùnrin ní òbí tó bí obìnrin àyè máa ń dáńsọ fún obìnrin tó bí ọkùnrin àléyàn ti lọ sí hospital gan hospital ńlá gidigidi dáńsọ fún ọmọ ẹyọ kan ní bẹ́ẹ̀ ńgbà tí wọ́n ṣe scanning fún ìgbà tí ó bímọ ọmọ bá di méjì àwọn ní kó dìde ó ti bímọ tí wọ́n ní àǹkan tó ń rú nù òun wọ́n ní ṣé scanning machine wọn apàrọ̀ ni ṣé màláìka ni scanning machine àbí rọ́ lásán rọ́ lásán àpótí lásán hello. asalaamualeykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín ibi tí ẹ ti ń pè yìí. orúkọ ni kamaldeen abdulkareem láti orílẹ̀-èdè niger. láti niger republic. pẹ̀lú ògbọ́n náà. masha allah ẹ má bínú yìí pé ní adúlù. n padà mọ gbọ́ ìpè lórí group kan bá sẹ́ndẹ̀ inshàlá. mo kí àwọn afọ wa. tọ́lọ́mọba lè kí alákòókò wọn lọ́wọ́ fún iṣẹ́ takuntakun tó ń ti bákan náà ìbéèrè mi ni pé tí èèyàn bá wà lẹ́yìn ìmáàmù. tó ṣe pé ìmáàmù náà kì í sábà ìjẹ̀lẹ̀sẹ̀tò lè kíra. ṣé ìyẹn tí èèyàn máa ń sábà ṣe ìjẹ̀lẹ̀sẹ̀tò lè kíra ṣé ìyẹn lè ìyẹn lè ṣe lẹ́yìn ìmáàmù sí èké àbí bò ní àbí ṣé ìyẹn bá tí ìmáàmù ọba màánà tí ìmáàmù yìí bá ṣàṣì ìjẹ̀lẹ̀sẹ̀tò lè kíra ṣé màmúmu eléyìí ìbéèrè ní alákọ̀ọ́kọ́ ń ṣe àlá tó bá tún dìgbà mi pẹ̀lú gbọ́ ọlọ́run yìí múra torí mi ọmọ pé yóò wọlé mọ fẹ́ ní tíráyẹ̀ jazakumullahu khairan. alhamdulilayi eléyìí tó dọ́gba dùn nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ó náà ní pé tí ìmáàmù wa tí ó bá jẹ́ pé ó ń ṣe jalsatul istiraha eléyìí tó dájú ní ká máa ṣe tí ìmáàmù yìí bá ṣe ṣe èyí tó dájú ní ká máa ṣe nítorí pé tí ìmáàmù wa tí ìbá tí bá máa ṣe jalsatul istiraha ẹ rí i pé òun ti dìde kó tó di wípé àwa ṣe tiwa àbí ó ṣeéṣe kó sọ pé allahu akbar allahu akbar yẹn tó fi sọ ni pé ńgbà tẹ́ ẹ máa ń gbórí sókè láti sùjúdù lẹ́sọ̀ọ́ ìgbà tẹ́ fẹ́ jókòó yẹn gangan nítọ́pọ̀lọpọ̀ nínú àwọn jama ṣe mà ní pé tí ìmáàmù bá ti sọ allahu akbar ó lọ sí dúró nù àwa ti wá dúró ìmáàmù jókòó ففي ذلك مخالفة ظاهرة ìyapatọ́ hàn tí ó ti ó ti ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ pé innama ju'ila al-imamu liyu'tamma bihi fala takhtalifu alayhi wọ́n fi lè máàmù síwájú kẹ́lẹ́ máa wà àwòkọ́sí rẹ̀ ní ẹ má yà pa sí. ìmáàmù wa ti bá máa ṣe jalsatul istiraha alẹ́ yìí tí àwọn olùmọ̀sọ́tọ́ dọ́gba jù ní pé káwa náà máa ṣe nítorí pé mọ́ṣáláṣí kò sí bá a ṣe lè tírìn àwọn èèyàn wípé tí ìmáàmù bá ti gbórí sókè lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ ìjókòó ní lọ torí pé mọ́ṣáláṣí kò ní regular customer gbogbo mùsùlùmí iná ní gbogbo mọ́ṣáláṣí jẹ́ mọ́ṣáláṣí fún. dábàá wa pé eh, àwọn mẹ́mbà wa wa ti train wọn ta ni mẹ́mbà yìí. ta ni ṣe mùsùlùmí. anabi sallallahu alaihi wasallam sọ pé hmm. aynama adrakat rajulan min ummati as-salatu fatamma masjiduhu hmm. gbogbo ibikíbi tí sọláàtì bá ti bẹ́ nìkan nínú àlùmọ́ mi mọ́ṣáláṣí tiẹ̀ nù. tí ìmáàmù yìí bá wá ṣe jílsọ̀tù lè sẹ̀rọ̀ àhà kò tún tọ́ falmukhalafatu adharu ìyapa tó wà ń bẹ hàn gan ọ hàn gidigidi nítorí pé ìmáàmù ò jókòó lẹ́yìn ìgbà tó parí rákà alákọ̀ọ́kọ́ ìdúró lọ́lọ́ àwa wá jókòó ìyapa tó wà tó wà ń bẹ ọ hàn gan torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé ètò dájú òun náà ní pé ká máa apply rẹ̀ ní ìgbà tí ọba jẹ́ pé sọ láti wá sí àmọ́ tó bá pé ìmáàmù ni àbí máàmù ètò dájú ni pé ká ṣe ní ìgbà tá a wà ní ẹ̀yìn ìmáàmù wa. kí ìmáàmù náà kó sì gbìyànjú láti jẹ́ pé kò sí nígbà táwọn èèyàn wà lẹ́yìn rẹ̀ nítorí pé yóò bí ìyapa. ṣé hmm. ah, kó tó pé a lọ torí àwọn tí wọ́n ń gbọ́ wa mo fẹ́ kí ẹ bá ń ra yán ìtumọ̀ etí ẹ sọ̀n àti ń béèrè. jalsatul istiraha oná ní jókòó máa ń jókòó tá bá parí rákà alákọ̀ọ́kọ́ ká tó lọ sí ẹlẹ́ẹ̀kejì tá bí irú ìjókòó tí máa bẹ láàrin ìforíkalẹ̀ méjèèjì nínú rákà kọ̀ọ̀kan so ṣé irú ìjókòó yùn tó bá jẹ́ pé lè máa mú la wá tá a bá ti parí rákà alákọ̀ọ́kọ́ tá a ti forí méjèèjì kalẹ̀ nínú rákà alákọ̀ọ́kọ́ ṣáà lọ sí dúró ni àbákọ̀ọ́kọ́ jókòó sí hmm. so àwọn olùmọ̀ sọ pé ìtọ́dọ́gba jù ni pé ká má wulẹ̀ jókòó sí mi ká lọ sí dúró torí pé ntí ọ̀pọ̀lọpọ̀ ti mà ní pé tí ìmáàmù bá sọ pé Allahu Akbar ó ti lọ sí dúró nù hmm. kọ́mọ́ àjẹ́ pàwọ́ àjókòó ìmáàmù ti dúró ìyapa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni táwọn wá àwòkọ́ṣe ti dúró àwọn àjókòó hmm. kọ́mọ́ bá sírù ìyapa ìlọ́fà ni wọ́n fi ní ká fi sílẹ̀ pàápàá jùlọ ẹgbà wa kan wá látọ̀dọ̀ Abu Humayd as-Sa'idi radiyallahu anhu lọ́dọ̀ al-Imam al-Bayhaqi rahimahullah tọ́tọ́ka sí pé Allahu akbar tánàbí sallallahu alayhi wasallam máa ń ṣe fún ìjókòó sinmi yẹn ìṣe látìgbà tí bá ti ń gbórí sókè láti ìforíkanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì títí tí ó fi jókòó sinmi a sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ lónìí tó bá jókòó rú jókòó sinmi wọn á gbórí sókè ní láti ìforíkanlẹ̀ láì wí nǹkan kan títí tí wọ́n fi jókòó dọ́gba gbàtàn bá tó wá fẹ́ dìde ní wàá Allahu Akbar eléyìí tó sì ṣe pọ́ta kò tí sọ́nà mu wa tí sọ́nà mu wa ni pé ìgbà tó ń gbórí sókè láti forí kan lẹ́lẹ́kejì tó fi jókòó sinmi yẹn ló ṣe Allahu Akbar ìgbà tó bá fẹ́ wá dìde lọ síraka ẹlẹ́ẹ̀kejì ò ní wí nǹkan kan. jazakumullahu khairan sheikh ah, sheikh ìwà tí ẹ ti ń gbọ́ wọn látara àwọn náà ni adọ́tòrò sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ní ògbómọ̀ṣọ́ inshallah dúkọ́ ti lá ọjọ́ mẹ́jọ ìnira yẹn àtúmọ̀ àpàdé pọ̀ lórí ètò tí a kò ní alifik fi dín lórí ìkànnì yìí ọ̀làdùn níbẹ̀ lóní orúkọ ti tèmi inshallah lọ́jọ́ mẹ́jọ nọ́mbà tí a yìí àwọn ará ilẹ̀ òkèèrè ló wà fún ẹ dákun tí ẹ ń bẹ nítòsí ẹ má pè má inshallah látọjọ́ mẹ́jọ ìgbésẹ̀ tó tún lóòrìn ju lílọ yọ wáyé lórí ẹ̀ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mọ̀ọ́dẹ́gbẹ́ fún ẹgbẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. one zero one.